على بعض وفضل العلم على الجهل وفضل الإنسان على سائر الخلائق والذكر على النسيان والله سبحانه وتعالى فضل الوالدين على الأبناء وكذلك فضل الأنبياء بعضهم على بعض وفضل يوم الجمعة على سائر أيام الأسبوع ورمضان على سائر الأشهر في السنة والأشهر الحر فضلها الله سبحانه وتعالى على سائر الأشهر في كل سنة سوى رمضان واليوم إن شاء الله الذي نريد أن نذكر أنفسنا به ما يتعلق بهذا الشهر الذي نحن فيه وهو شهر رجب من فضله وكذلك من الآداب التي يجب أن نلتزمها في هذا الشهر وبعض الأمور المنكرات التي يرتكبها الناس في هذا الشهر ونسأل الله سبحانه وتعالى أن ينفعنا ببلوغ هذا الشهر وفي الشهر الذي بعده وفي شهر رمضان إن شاء الله. أقول لكم والله وضع kí ọlọ́run bá kó gba ọpẹ́ nìkan kan wa kọ́lọ̀ kó gba ìjọpẹ́ wa gbogbo bí a ti ṣe síwájú ọlọ́run ọba ní dáadáa kọ́lọ̀ kó má jẹ́ ìgbà àwọn eléyìí tí ó kù díẹ̀ káàtó ní ọ̀rọ̀ wa kọ́lọ̀ ọba kó ṣàbójú kúrò fún wa ẹrú sí ọlọ́run ọba ohun tí a fẹ́ fi rọ́ra wa létí lénìí òun náà ni tó ní ṣe pẹ̀lú oṣù tí a wà nínú ẹ̀yí tí a mọ̀ sí ṣáhárù rọ́jà ilé tó jẹ́ wípé lẹ́yìn ẹ̀ a ní ṣáhárù tí a pè ní ṣàbáàd lẹ́yìn ṣàbáàd òun náà ni rọ̀mọ̀dọ́nù ọlọ́wọ́ bàlíkì ọlá ó dá ẹ̀dá tó pọ̀ wà kọ́dà kọ̀kún ìlàjẹ́ ìfàkọ̀dárọ̀ ìtẹ̀kùdírọ̀ ọlọ́wọ́ bá lóun dá gbogbo nǹkan òun sì fi kádàrá lórí gbogbo nǹkan wà nílẹ̀ làkúdàr nínú àwọn kádàrá tọ́lọ̀ bàlíkì ọlá tó dá fún àwọn ẹ̀dá àtàfàgùnù bẹ̀yìnáhù òun náà ní pé ọlá tó wà fáwọn kan lórí àwọn kan kọ̀dífàgbọ̀nà lọ́gùn rìjà làálà nìjà ọlá ó di ọlá fún àwọn ọkùnrin lórí obìnrin fàgbọ̀nà al-insan ala sa'il al-khalaiq ọlọ́run bá bí ọlá fọ́nà ẹgbẹ́ ènìyàn lórí gbogbo ẹ̀dùn ẹ̀dá tó dá wà lápọ́lẹ̀ kàbọ́nù náà bani adam ọlọ́run náà gbé ọlá àti àpẹẹrẹ fọmà lọ́bì ádámà wàhàmàlẹ́hùn fìlìbábì wàlúbáhà a fún wọn láǹfààní kọ́ máa rìn lórí ilẹ̀ kọ́ máa rìn lórí omi wọn ọ̀dàpọ̀ náhùn nínú ọ̀pọ̀ yìí báyìí a fi ń pèsè fún àwọn nǹkan tó mọ́ wọn fagbọ́ náhùn màálà kẹfìrì mímọ kọ̀nàkọ̀nà kẹfìrìlà a sì gbọ́ lápọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn náà wọn bá dá وكذلك فضل الله الأنبياء ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ọlọ́run ti gbọ́ lápá wọn kan nínú wọn lórí àwọn kan nílẹ̀ karosu ọlọ́run yẹn rí àwọn ànábì ọlọ́run nìyẹn fagbọ́nà bàbọ́hùn àdàbà àbí agbọ́lá fáwọn kan lórí àwọn kan ní wọn nínú wọn mọ̀nkà lábàbùn ó ń bẹ nínú wọn ẹni tó jẹ́ fọ́nà wọn bá máa ń bá sọ̀rọ̀ wọ́n rọ́pò àbàbọ́hùn dàrọ̀jà ó sì wà nínú wọn ẹ̀dọ́nà ọ̀gá gbẹ̀gà nípò ọlá tó náà bá máa ń ṣe fún wọn nìyẹn fàbọ̀là yawm al-jumu'a ala sa'iri ayyam al-usbu' ọ̀nà ọba sí ọlá fún ọjọ́ júmọ́ à lórí gbogbo àwọn ọjọ́ ọ̀sẹ̀ tó kù pátápátá. bákan náà ni wípé fàbọ̀là shahr Ramadan ala sa'iri al-ashhur gbogbo tó ń jẹ́ oṣù ní ọdún ọlọ́run bá gbé ọlá fún oṣù Ramadan lórí gbogbo àwọn oṣù yìí wàfà gbọ́dọ̀ lẹ́yìn láti àlàkọ́dìrì àlàdá èrè nàyàn èrí òun láyé láti àlàkọ́dìrì ọlọ́run ọba lè di ọlá ó di ọlá fún wàfà gbọ́dọ̀ àṣùrù àyàmọ̀lá àṣùrù lè dòlè ṣíṣà àwọn ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ tó wà nínú oṣù dùnìṣíjà ọmọ ọba gbọ́lá fún lórí gbogbo tó ń di ọjọ́ wà fọ́bọ̀là àlàyé àwọn àfihàn ìṣẹ́ rọmọdọ́n àlàsà ìrìnàyàn tábà wá sọ wípé àwọn òru tábà kó wọn pọ̀ tí wọ́n jẹ́ mẹ́wàá ilé tó lọ́lá jù òun náà ní òru mẹ́wàá gbẹ̀yìn oṣù rọmọdọ́n ọlá ó gbọ́lá fáwọn kan nínú wọn nínú àwọn ìtọ́nà ọba gbọ́lá fún òun náà ní iṣẹ́ ahọ́rù rọ́jà ọ̀nà ọba gbọ́lá fún oṣù rọ́jà torí wípé kí ni ọ̀nà ọba sọ fún wa wípé iná ìdáta ṣubú rẹ̀ ìdá lọ́ọ̀hì ìlà àjára ọ̀nà òun ní ẹ̀rẹ̀ rí òǹkà oṣù lọ́dọ̀ ọ̀nà ọba àlekí ọlá méjì ìlànà yàwùmọ̀ kọ́lá kọ̀ọ̀mọ́ọ̀fù sàmà wá sí wọn láti ọjọ́ tó náà ọba ti dá sọ́mọ̀ àti ilẹ̀ lóṣù ti jẹ́ méjìlá minha arba'atun hurum ọ̀nà ló wà nínú àwọn oṣù yìí mẹ́rin nínú àwọn oṣù yìí tó jẹ́ oṣù ọ̀wọ̀ fàlà tazlimuna fihinna anfusakum ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ ṣàbòsí síra yín nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí nínú àwọn oṣù mẹ́rin ẹ̀ẹ́dọ̀dọ̀ ṣàbòsí wá rọ́jàbò ìbéèrè ha dìgì àṣùwò ẹ̀rí rọ́jà ó wà nínú àwọn oṣù tí ọlọ́run ọba àdékíọ́lá tó ṣe ní oṣù ọ̀wọ̀ yìí kọ́lọ̀ ọba àdékíọ́lá tó bá jẹ̀ sí kọ̀ọ̀kan wá ṣe kó ń gẹ́ dáadáa النبي محمد صلى الله عليه وسلم قل إن الزمان قد استدار كهيهته يوم خلق الله السماوات والأرض ó ní ẹ̀rí oṣù yípo gẹ́gẹ́ bó ṣe máa ń yípo látọjọ́ tó náà bá ti dá sọ́mọ́ àti ilẹ̀ ó ní ìsìnà àṣàrọ̀ ṣáhàrọ̀ ó ní ẹ̀wà rí oṣù darí àsánà ọdún kẹrin yẹn oṣù méjìlá ní o ní ní ha arúgbà ẹ̀sìn lọ́sọ́nà ó ló ń bẹ nínú àwọn oṣù méjìlá ìmẹ́rin tó di oṣù ọ̀wọ̀ sàlàyé tó mùtàwàlìyà mẹ́ta nínú àwọn oṣù yìí wọ́n tètè níra wọn lólùkọ́ àdá àkọ́kọ́ mẹ́ òun náà ní Dhul Hijja àti oṣù kejìlá ọdún tí a ń pè ní Dhul Hijja wà ní Muharram àti oṣù àkọ́kọ́ tí a ń pè ní Muharram. Wa Rajabu mọ́tọ́rù lẹ́bi bayna Jumadan wa Sha'ban ó wá ní ẹ̀rí oṣù tí a wá ń pè ní Rajabu yìí òun wà láàárín èyí tá ń pè ní Jumadan àti Sha'ban. Nínú hadith yìí àlọ́ ìfọ̀rọ̀mọ́ àlè náà sọ fún wa ó ní ọ̀nà náà àwọn oṣù wo ni oṣù ọ̀wọ̀ torí kí ta bá wọ nínú alukur'an ọ̀dọ́ ní nílẹ̀ àrùbá àti ìhóró ọ̀dọ́ ní mẹ́rin lẹ́nu àwọn oṣù yìí tó jẹ́ oṣù ọ̀wọ̀ a rí pé ọlọ́wọ́n kò sọ fún wa èrò gan ní oṣù ọ̀wọ̀ nínú àwọn oṣù yìí ìyẹn ni wípé asúnnàtù ìfásirù alukur'an ẹ̀rí sọ́nà lọ́dún sọ́nà lọ́wọ́ àríwọ̀sẹ́lá a máa ṣe tẹ̀síìrì alukur'an fún wa bákan náà tó kọ́ ìlú mọ́tòlákọ̀ọ́hù ojú kura yìí bá kójọ ní àkótán tí ò túlẹ̀ súnà ló máa bá wa tú yẹ́bẹ́yẹ́bẹ́ ojú ọlọ́wọ́ bá kó sójú kan súnà ló máa ṣàlàyé wàtí hospital àyànnàbù tọ́lọ̀ bá bá sọ̀rọ̀ tó kàn tó generalize ẹ̀ ó tó máa sọ fún wa pé rárá eléyìí eléyìí ló ní òun náà ní súnà ló fi jẹ́ wípé èèyàn lè ló fẹ́ tẹ̀lé Kùránì láì tẹ̀lé súnà lórí sọ̀rọ̀ lọ́wọ́ àlèwòsẹ́lẹ̀ ọlọ́ni wà á dáná ilé ka zikirọ̀ ní kó báyìí na nìyá sí máa ń zìlà ilé yìí wà láàyè yàtàbà kárù ọlọ́lá sọ àlùkùránì kalẹ̀ fún wa lórí sọ̀rọ̀ lọ́wọ́ àlèwòsẹ́lẹ̀ kó lè má ṣàlàyé ẹ̀fọ́ wẹ̀yẹ̀ wà lórí sọ̀rọ̀ lọ́wọ́ àlèwòsẹ́lẹ̀ mo bá yẹ oṣù déèyàn máa ń pe nǹkan ní hàrọ̀mọ̀mọ́rù bí ihe ìgbóná ọlọ́run ọba ti ṣe lé wọ̀ fún wa ìmọ̀ àṣàbòsí bẹ́yìn náà láàrin ara wa wà gbólómọgbóló máa tún yàwó mẹ́rin kìlíàmà àbòsí sì ní òkùnkùn níjọ́ pé bí alìkìyàmà wà iná ṣìríkà làgbóòlù mọ̀nà àwìn àkòjì tó wá ga jùlọ tọ́nà ọba pẹ́ká jìnà sí òun náà ní ìmá sí ẹbọ sí ọlọ́wọ́ ọba àlekí ọlá wà lè fèrè dáàdù ní rọmọdọ́ọ̀nù ha dàṣẹ́hà téèyàn bá fẹ́ pèsè kalẹ̀ fún rọmọdọ́ọ̀n ó bẹ̀rẹ̀ láti oṣù yìí o wà wúwa lè fẹ́ oníṣẹ́ àti rọmọdọ́ọ̀n oṣù rọ́jà àbúgbé oṣù dáṣe máa ń pa ìgbékalẹ̀ fún rọmọdọ́ọ̀n wà bàdàhùn ṣẹ́hàrù àsìkọ́yà àwọn àfáà máa ń sọ wípé oṣù rọ́jà ó jẹ́ gẹ́gẹ́ bí oṣù tá a máa ń gbé nǹkan oṣù tá a máa ń wá bomi wẹ́ẹ̀kì ẹ̀ wọ́n lòun ní ṣàbáàn wà rọmọdán ṣáàrù sí máa wọ́n ní ẹ̀wà ní èso ń tá a ti inú rọmọdán láti fẹ́ kó wà láàmàlú sọ́ọ́lẹ̀ nínú hàdà ṣáàrù alùkọ́rọ̀ ọ ẹ̀wà iṣẹ́ olóore èèyàn ti máa ń gbìn láti inú oṣù tá a tó bá dojú tó tẹ̀lé àwọn amabomi wẹ̀ẹ́dì ẹ̀ nígbà bá di Ramadan afẹ́kẹ́rẹ́ ṣe olóore torí pé yàtà awùwádò alùpùpù àlàfẹ́ ìlẹ̀lẹ̀ kan yọ̀ọ́ nígbà tí ìyọba ń ṣe dáadáa láti irú oṣù yìí láti irú oṣù yìí tó bá máa ti di Ramadan ara ti fi ìṣe á ti fi ṣe sí ara tí ìyọba ń شهر رمضان بأشهر عديدة إيه رأوا الصحابة النبي صلى الله عليه وسلم وما قدوا في رمضان بلوا ويتطبوا nígbà tí oṣù bá fi wà wájú tó wà wájú rọmọdán rẹpẹtẹ làwọn sọhábà ti máa máa gbẹngbẹng pé à oṣù yìí ó tètè dé torí pé àwọn fẹ́ ṣe dáadáa àwọn fẹ́ ṣe dáadáa àwọn sọhábà wọ́n máa ń gbáradì fún rọmọdán ẹ wá rí rọjàbù tí a ń sọ yìí ọlá tó wà ńbẹ̀ náà ni wípé ọlọ́wọ́ bá ṣe ní oṣù ọ̀wọ̀ ọlọ́wọ́ bá ṣe ní oṣù ọ̀wọ̀ oṣù ọ̀wọ̀ yìí àti ń ṣàbòsí ńbẹ̀ oṣù ọ̀wọ̀ yìí àti ń jà ńbẹ̀ wàlẹ́ ìsàfihì àmàlù mọ̀sùn kò síṣẹ́ kan tá a ṣàdáyọ ní ẹ̀ pé iṣẹ́ ilé yìí aṣàálẹ̀ ṣàfúrọ́jà kò sí láìbáradà tàǹkọ́ọ̀sọ̀ kò sí ìjọsìn kan pàtó tàṣọpamọ́ fi rọ́jà bù ṣe wàlá fi àrùn káàfọ̀ kò sí àwẹ̀ kan pàtó tá a máa lábá fẹ́ fi ṣe wàlá sọ̀lá tàn káàfọ̀ kò sì sí irú kan tàbí wá sọ pé òyìn kọ́ a máa ń kí nínú oṣù rọ́jà bùnmí o nínú àwọn nǹkan tá gbọ́dọ̀ mójútó nínú oṣù rọ̀mọ̀ tó oṣù rọ́jà òun náà ni tẹ̀sùn yìí olùkúlù òun náà ni pé ká fọ ọkàn wa mọ́ wà ìbọ̀ àádùn òhánilmọ̀ àáfi wa gbólóò gbogbo tí máa ń bọ́kọ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ ká gbìyànjú láti ní oṣù yìí ká gbé ọkọ̀ wa jìnnà sí ọlọ́run kọ́ ni afláhà máa ń zàkáhà ọlọ́run ló ti ṣe oríire ayé àtọ̀run ẹnikẹ́ni tó bá fún ẹ̀mí ara ẹ̀ mọ́ wakọ̀dọ̀ ọba mandasáhà ẹni tó bá ba ẹ̀mí ìjẹ́ tó bí ó jọ̀dí ọlọ́run ló ti ṣe orí ibú kọ́lọ́ máa jẹ́ aṣọ orí ibú. النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله ó ní bá ti ẹ̀rọ kan bẹ́nu ara tó bá ti mọ́ tó fi dá gbogbo ẹ̀ka ara tó kù ádá wáyé dá fásádà fásádà lè jásádà kó lò tí bá ti ẹ̀rọ yìí bá ti bàjẹ́ gbogbo ẹ̀rọ ara ẹ̀rọ tó kù ti bàjẹ́ aláwa ní alkọ́lìbò àlọ́bí ní ẹ̀kẹ́ tí ẹ gbọ́ òun náà ní ọkàn tí ọkàn bá ti bàjẹ́ gbogbo ẹ̀ka ara tó kù ó ti bàjẹ́ nìyẹn o وفي هذا الشهر يكثر من الإحسان àwọn ìmá ṣe dáadáa agbọ́dọ̀ pọ̀ lè ta máa ṣe nínú oṣù yìí ọ̀nà ni wà á sí kama á sẹ́nà lọ́rù ilé ìwọ náà máa ṣe dáadáa bọ́nà ọba ṣe ń ṣe dáadáa sí ìwọ náà wà á sílò nínú lọ́ha ìṣègùn mùsùlùmí ọ̀nà ni ẹ máa ṣe dáadáa ọ̀nà wọn bá lè kí ọlá nífẹ̀ẹ́ àwọn ẹni dáadáa inna allaha yuhibbu alladhina taqaw walladhina hum muhsinun ọmọ onífẹ́ àwọn tó páyà rẹ̀ ó sì nífẹ́ àwọn tó wọ́n máa ń ṣe dáadáa káfíyànjú kárípá ń ṣe dáadáa wal ihsan an ta'budu Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak òun náà ní wípé ká máa sin ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ bí páàrin ọlọ́wọ́ ọba bó tiẹ̀ jẹ́ páàrin rí ọlọ́wọ́ ọba fa innahu yarana ọlọ́wọ́ ọba rí àwa fèsì rọwà ẹ̀làníyà tàbádáwà huwa yarana ọba tí ń rí wa ni yasma'una ọba tó ń gbọ́ wa ni wa ya'lamu sirrana ọba tó wọ kọ̀kọ́ wa ni la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama nǹkan kò pamọ́ fọ́nà wọn bá. in taku mithqala habbatin min khardalin fatakun fi sakhra aw fi samawati aw fil ardi ya'ti biha Allah bí kòkòrò tó dúdú tó bá wà nínú òun tó wà nínú àpáta tó dúdú yà ti bí ha lọ ọlọ́run ọba ìyọba tó mọ́ pẹ́ ní o inna alaykum la hafizin kiraman katibin ya'lamuna ma taf'alun gbogbo dáńsí pátápátá ọlọ́ọ̀bá ti káwọ olùṣọ́kọ̀tọ̀ wá ó ti kó wọn ti wá àwọn màláìkà kiraman katibin wọ́n mọ̀ nǹkan kan dáadáa ya'lamuna ma taf'alun gbogbo dáńsí làwọn màláìkà yìí ni wọ́n mọ̀ wà الله واسع wasi'a ìmọ̀ náà wọn bá sì ní wasi'a kulla shay'in ilma ìmọ̀ náà wọn bá bọ́ kiri ká gbogbo nǹkan. Fírò ìdáhùn ka'alaniya kọ̀pọ̀ níwájú ọlọ́ọ̀bá gbígbí gbangba ni. Wúwa ni àwọn ni ọba àkọ́kọ́ ọba gbẹ̀yìn ni. Wà gbọ́ ọdún wọn bá ọ̀sìn. Ọba tó hàn ní ọba tó pamọ́ ni a gbọ́dọ̀ gbìyànjú kárípa mójútó ìgbésí ayé wa káṣe lọ́wọ́ ọba gẹ́gẹ́ bí fáńrí ọlọ́wọ́ ọba bá a bá ti ẹ̀lẹ́ rí ọlọ́run fa yín lọ́hu yàrá ọba tó rí wa ni o ìṣìnà gbogbo bẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sẹ́sẹ̀ ọlọ́run ní falata gbìmù fi falata gbìmù fi nínú àǹkóṣàfóònù nínú oṣù ọ̀wọ̀ ẹ má ṣàbòsí tẹ́mi ara yín o wàgbọ́dọ̀ bó fi aṣèwòrè fóró ẹ̀rí máa akbar wa a'zama ìjìrọ́ọ̀mẹ̀ ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ tóbi ìdíje ìyọ̀ṣẹ́ náà wọ́n bá hátà fi rọmọdọ́ọ̀n kódà nínú rọmọdọ́ọ̀n ẹ̀ṣẹ̀ tí yọ bá dá nínú rọ́jà zulqa'da zulhijja wal muharram ẹ̀ṣẹ̀ yìí ó tóbi ju ìta tún dá nínú rọmọdọ́ọ̀n gbọ́nà wala yastaqimu Ramadan illa liman àádá lọ́sà èyí ò lè rí àwẹ̀ Ramadan gbà dáadáa yàfẹ́ pẹ́ tó bá pèsè ara ẹ̀ kalẹ̀ wàṣẹ́ni bùnkábá ir ọmọ ọba fẹ́ ká jìnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá alẹ́dínà yẹ̀ṣẹ́ni bùnkábá ìrọ̀lì ìfún ìwàlùfàwà ṣíṣà ìlà lámà ọmọ ní àwọn ẹni tó jẹ́ pé wọ́n máa ń jìnà sí alẹ́kábá ir àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wàlìfàwáhì nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni ṣìnà wà ọ̀nà tí wàá ṣe àṣìnà lẹ́ṣà torí tí àdánwò ni wàá máa ń bá rẹ̀ lọ sí àlọ́jọ́ ọlọ́run kò fẹ̀mí ara òun mọ́ tàbá yìí tó pọ̀ jù àdánwò lẹ́mìí nílé ayé azina òun náà ni ẹ̀ṣẹ̀ ṣìnà alẹ́bínà yẹn ṣẹ́ni búrúnà kábà ìrọ̀lì ìsìn wàlìfàwáhì ṣe ìlànà àwọn ẹni ọlọ́run àti ṣìnà ìlànà àyàfi àwọn ẹ̀sẹ̀ kéékèèké tí èèyàn máa ń ṣàṣìṣe láti dá iná ọba káwá sí olùmọ̀fírọ̀ ọlọ́wọ́ ní ọba tó kàǹkà níbi àforíjì ni wúwa àìlámú dípò ọba tó mọ gbogbo tẹ́ ìṣe ni ó mọ̀ nígbà wà ní òkú yáyí ó mọ̀ nígbà bẹ lórí ilé ayé àlọ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìṣẹ́ni bó sábà ẹlmú bí ó ní àwọn ẹ̀ṣẹ̀ méje tí wọ́n ń paléró ẹ̀sùn yọjú ẹbí lọ sí i. ànábì sọ̀rọ̀ bá àyẹ̀wò sọ́lá sọ́mù ní aláwọ̀ náà bí okùn bí akébárì kàdá irin sàlát ó lẹ́yìn sàhábà tó ti ń sọ pé ní àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta tó tóbi jùlọ bala ya Rasulullah àwọn níbẹ̀ ní eré òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó ní al-ishraku ẹ jẹ́ ká gbìyànjú láti jùlọ sí ìmáṣẹ́ bọ́ sọ́nà wọn bá wá okó kọ́lé wa nílé ìmáṣẹ́ òní méjèèjì wá á ń tẹ́sí bí àlìyí láti jáàrì àná mi ní tó ti kẹta òun náà ní kó ṣe ṣìnà pẹ̀lú ìyàwó ara ilé rẹ̀ aburú ni ṣìnà ṣìnà tí wọ́n wá kó ló máa ń gbòkè ní ó ń burú jùlọ wọn lọ ẹni jẹ́ alábàágbé ẹ tó ṣe ṣìnà pẹ̀lú ìyàwó rẹ̀ ó tún burú kọ́lọ̀ ọba kó bá ṣe ẹ̀la ẹnì kọ̀ọ̀kan wá mẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àríbá òun ni máa gbàgbà ká máa gbowó èlé oríṣiríṣi gúrómì lápò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmá gbàwó owó yìí ní rìbá ni yẹ́mù hapẹ́lọ́gbọ̀ rìbá wa yúrù ní sọ̀dà kọ́ọ̀t ọlọ́ni gbogbo tí bá fi rìbá owó èlé ta bá fi kójọ ọlọ́ni máa parun ní ẹni tó bá kójọ ní jèrè ń bẹ̀ ẹwà àdánwò oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ lórí ilé ayé ọjà ilé ìjóná ọjà ilé ìjóná jọ mọ̀ kí ni tó ń fà á olórí ẹ̀ ogun ni látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní kí ọlá láwọn tí wọ́n jẹ rìbá kí wọ́n lọ máa múra ogun òun ọlọ́wọ́ bá máa bá jagun nínú ogun òun náà ni wípé ọlọ́wọ́ bá máa jẹ́ kí iná àwọn nǹkan àdánwò báyìí máa ṣẹlẹ̀ èèyàn òjò a máa ronú a máa yálé tàbá wá wọlé ayé lẹ́yìn ó nira láti ẹ̀sí ṣòwò láì jẹ rìbá pẹ̀lú ẹ gbogbo ibi táwọn èèyàn ti fẹ́ wá ìrànlọ́wọ́ sí láàárín ọ̀rẹ́ sọ̀rẹ́ tọ́rẹ́ bá fẹ́ yára wọn lówó wọn tún máa sọ pé ìdodo máa fi lé gbogbo eléyìí àárín bá ìṣèparun náà ọba léra wa lórí ni ẹ jẹ́ ká gbìyànjú láti jìnà sí akọlù rìbá ìmájẹ rìbá ọ̀nà ní ká jìnà sí wàtàwálì yawma zahab ìmáta lójú ogun nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni wàṣọ́rọ̀gbọ̀nà homer ìmáàmùtí nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni wàṣẹ́ríkọ̀ ìmáàjálè nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni wàlẹ̀kí ìbátù ìmáàsọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni àtìkóhùnmẹ́kù ìmáàpàwọ́máwò èèyàn lójúkorojú nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni agbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí nínú ẹ̀ òun náà ni alimẹ́yìísìr ìmọ̀tàtẹ́tẹ́ bàbá àjẹ̀bú ìyá àjẹ̀bú àti gbogbo ẹ̀ pátápátá nínú àwọn nǹkan tí máa ń pa ní rẹ́mi إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء gbogbo àwọn nǹkan yìí ó tẹ́lú jẹ́ fi bí wa láàrin ìkórìíra ẹni ìbínú ara ẹni ni èèyàn kò ní jẹ owó èèyàn kan bí tẹ́tẹ́ pé fọkàn ṣàdúrà fún kò ní fọkàn ṣàdúrà fún ìyẹn ló wá ń fa oríṣiríṣi àdánwò tó ń láyé gbogbo àwọn nǹkan tó lọ ní abájẹ́bẹ̀ láyé lẹ́bi gbogbo ẹ̀ láńṣe àtìbá àwọn ẹranko abìjà ọlọ́run ní amájẹ́ àwọn ọ̀yọ́ ń jẹ́ àwọn ẹranko àwọn ẹyẹ tí wọ́n máa ń fi èkánná pa nǹkan ọlọ́run ní amájẹ́ àwọn ọ̀yọ́ ń jẹ́ wàyí ní ọ̀tún mọ̀ọ́dún náà ọlọ́run tẹ́ bá dé pẹ̀lú àìgbọràn àwa náà máa dé pẹ̀lú ìyà inna Allaha la yughayyiru ma biqawmin hatta yughayyiru ma bi anfusihim wọ́n máa ń lòwò ní yí kọ́ndíṣọ́ yí padà ọ̀dùnjẹ́mi náà bá yí padà ẹwà dánwò tá ń bá yí lórílẹ̀ ayé kọ́nà ọba kó là wá ń bẹ̀ coronavirus tó wà lórílẹ̀ ayé lónìí ẹ̀rí pé gbogbo àwọn oníwòsàn náà ló ń sọ fáwa la fà wọ́n máa ń gbọ́dọ̀ náà wa láti ń ká ló fún un bọ́ ni mò ń ọ̀nà náà ṣàbòsíta àwọn èèyàn kọ̀ọ̀kan olórí ibi tí wọ́n náà ti kó corona virus yìí wá bọ́ mẹ́lẹ́ ènìyàn látàrí ògbóni wọ́n ní àìsàn yìí gangan ara àwọn ẹyẹ àdán ló wà bá olóní corona virus yìí lára látara pé ejò òun ń jẹ báàtì upl ejò kó àìsàn yìí látara báàtì látara àdán àwọn èèyàn wá pọ̀ táwọn ń jẹ ejò òun tó jẹ́ sábàbí ẹ̀ nìyẹn a sì tún rí inú wọn náà tó tún di àdán tó bá tún wá fẹ́ jẹ́ ìwájú làwọn fẹ́ jẹ́ lóye gbogbo tọ́nà ọba ní kó kájẹ kájẹ wà kúlù mimma razaqakum Allah halalan tayyiba gbogbo àwọn nǹkan halal tó mọ́tọ́nà ní ajẹ àwọn èèyàn ló fi sú àwọn wa nazzalna alaykumul manna wassalwa àwọn ọmọ ìsírẹ́lì ọlọ́run sọ mọ́nà lé wọn lórí àsálùwà ẹ máa jẹ́ kí ni wọ́n padà sọ wọ́n sọ pé wọ́n náà wọ́n bá bá sọ wọ́n ní ọ̀tún mọ̀ọ́dín náà àwọn èèyàn wá oríṣiríṣi ẹ̀ṣẹ̀ dé ọ̀nà náà wá lóun gbé bínú dé o kọ́lọ̀ bá kó bá bínú sí ẹnì kọ̀ọ̀kan wa iṣẹ́ ní bóni kábàáyì ẹ ká jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ rí ibò aláfẹ́ ká bẹ̀rẹ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa fẹ́ kọ̀kọ̀ ẹ máa forí kọlẹ̀ fọ́ náà wọ́n bá ẹsìn náà wọ́n bá yín wà fún àmì ìkọ́yọ̀rọ̀ la'allakum tuflihun ẹ máa ṣiṣẹ́ dáadáa kẹ́ ẹ bá lè sórí ilé ayé àti ti ọ̀run wọn náà bá kó bá ṣẹ̀kú wá sí kùnjẹ́ dáadáa. ẹ̀rí min azari salam àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kọjá yóò àwùjọ́nà àǹfùsàhùn ní mẹ́sì hazal wọ́n máa ń sọ́ọ̀dì ìṣe sí wọn láti máa ka àlùkùránì dáadáa láti irú àsìkò tá a wà nínú lẹ́tọ́ fi ń gbáradì fún kùránì nínú ìmọ̀láwò pàtàkì fi ìyá òní wa lẹ́yìnlá ó ń bẹ́nu wọn láàrin ọjọ́ kan ó lè parí kùránì ní àìmọye ìgbà àtẹ̀dìrí ibà alákìyàmí lẹ́yìn kọ́bùnà rọmọdọ́ọ̀nù ṣáájú kí rọmọdọ́ọ̀nù tó dé ẹ̀jẹ̀ ká máa kí oorun lọ́fìlà dáàdì káyọ̀ náà fílà méjì káyọ̀ mẹ́ta káyọ̀ márùn-ún káyọ̀ méje ó bá ṣe rọ̀ wá lọ́rùn إن ربك إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معه ọmọ olóòrò ọmọ wọn bá mọ̀ ní àmọ̀dájú pẹ̀lú àlọ́dì sọ́nà mọ́wọ́ àníwọ̀sálà o máa ń dìde lóru nígbà míì ìdámẹ́ta òru wà ló méjì mẹ́ ìdámẹ́ta òru gbà míì wà ló ìlàjì ìgbà míì ìdákọ́nù ìdámẹ́ta wàtọ̀ ifásomínà lẹ́bí rẹ̀ máa bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ náà làwọn apákó náà àwọn mùmìnì náà ń ṣe ọlọ́wọ́ bá wá ń sọ lọ ó ní alimọ̀mọ́ ọlọ́wọ́ bá ti fi mọ̀ anàmí kò mọ́rùnmọ́ pé àwọn kan máa bẹ́ẹ̀ lórí aláìsàn ni wọ́n wà á kọrú náà yá gorí bú fi áwù àwọn kan sì ní arìnrìn àjò ni wọ́n yòókọ́ ti lú náà fi fẹ̀rí ní là àwọn kan máa káàkiri lọ́jà mùsùlùmí ọlọ́wọ́ bá àwọn ẹlòmíì máa tà máa rà látara bí ọlọ́run sọ pé wọn tó bá ti wà aráyè lọ títí bá kọ́rọ́ pé máa ta yá sáwọ nínú yìí tó bá ti rọ̀wọ́ náà lọ́rùn ní àlùkò ráàlì ké kó fi kírun fọ́nà ọba lóru òru èní nọ́fìlà mẹ́jọ fájí àkọ́kọ́ iná zánáwó mẹ́ta mẹ́ta gbogbo eléyìí ò ráyè lú ẹ̀sìn jọmọ́ àwọn bàbá tí wọ́n gbé kalẹ̀ kọ́nà kó bá wa ṣàkóso kúrò fún wọn nígbà tí wọ́n rí fáwọn èèyàn ṣùgbọ́n tí wàá rí wípé gbogbo ilé ìlú òṣèlú táwọn fi kọ́ wa sọ́nà lọ́wọ́ àlùwọ̀ sẹ́nà fakọ̀rọ̀ òun máa tayà sára nínú alukur'an yìí tó bá rọ̀ ẹ́ lọ́rùn ní ó kà yìí tó bá rọ̀ ẹ́ lọ́rùn ní ó yọ̀ nínú alukur'an sọ̀láṣù lẹ́yìn mọ́sánà mọ́sánà yóò rú méjì méjì ni nígbà ó kí tó bá tààrẹ̀ ó ti dé lọ fi wíkìrì lé ìyẹn yọkan bàtà ajáde bí i náà fílà ọlọ́wọ́ náà fílà jàláàtì ọlọ́wọ́ bá ní kàdọ́ lè máa yọ náà fílà àṣà àyìnbá àṣà kàrọ́ bùkà mọ̀kọ́mọ̀ mahmuda látara náà fílà tó ní olórí ohun tó ọlọ́wọ́ tàtàrà ni wábí asáríhù yẹ̀ tó bá tún di lọ́wọ́ ọ̀dájú fẹ̀rẹ̀ wọ́n á tún máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àdékíọ́lá ọlọ́run ọba fẹ́ ká gbìyànjú láti máa yan náà fílà kọ́lọ́ ọba tó bá lè ṣoore tó pọ̀ fún wa nínú ta gbọ́dọ̀ gbìyànjú láti ṣe òun náà ní wípé àwọn ṣe olóore wa ká gbìyànjú ká jẹ́ kó pọ̀ sí i bákan náà nínú ta gbọ́dọ̀ mójútó àdùá ká wàyídà sàálàkà ìbáàdì àmì ìfà ilẹ̀ kọrí táwọn ẹrú mi bá béèrè mi pé èmi ọlọ́ọ̀bá lọ́wọ́ rẹ sọ fún wọn pé mo súnmọ́ ojú ibi dáhùn àtàdá ìdàdàán ìdàdàán gbogbo ìgbà tó lù pèpè bá pèpè ló jẹ́ pèpè wọn káṣíyànjú kárí pàṣẹ àdúrà pé kọ́nà ọba kó fún wa lálàáfíà kó fún wa lárìsìkì kó fún wa lẹ́nu gígùn láti lè gba rọ̀mọ̀dọ́ọ̀nù ìwọ náà wọn bá báríkì lánàá fi rọ́jà wọn báríkì lánàá fi ṣàbáì wọn bá lẹ́kùn lọ rọmọdọ́n àwọn àfẹ́ẹ̀sì wọ́n ní hadith yóò fẹsẹ̀ nílẹ̀ látara bẹ́ẹ̀ kò ń ṣàdúrà tá a máa wá tẹpẹ́lẹ́mọ́ ká ṣàdúrà ní àpapọ̀ ni kọ́nà ọba kó jẹ́ kí rọ̀dọ̀dọ̀ kó bẹ̀rẹ̀ nìkọ̀kan wa láyé nínú ìta gbọ́dọ̀ gbìyànjú lé lórí àtàmọ́sọ̀kọ̀ aláṣọlá kágbìyànjú kárí pé Allahu akbar alákọ̀ọ́kọ́ ta bá ń ṣe ta bá ń kírun yẹn kárí pa ní pàbá ànábì sallallahu alaihi wasallam ó ní man adraka takbiratan ula ó lẹ́nikẹ́ni tó bá bá Allahu akbar alákọ̀ọ́kọ́ yẹn kutiba lahu bara'atan ọmọ ọba máa kọ ìbọ́kùnkú òfin níbi nǹkan méjì al-bara'atu minan nifaq ìbọ́kù ọrùn ẹ̀ nípa pé kò ń ṣe lòdọ́sìkì wà bá rọ aṣọ nínú náà ọlọ́run á sì ti yorùkọ̀ kúrò nínú ọmọ náà kájìyànjú kárí tí a ń ṣe léyìí bákan náà ló fi agbọ́dọ̀ gbìyànjú alìkìdáró mi náà síláwà kàmàkà lùkùrá mi dáadáa jùlọ àkúnláyàwó mi ojoojúmọ́ kárí pàǹpà twenty kg nínú alùkùrán àwa tá a sì mọ́ ká àsìkò lélẹ́yìn náà tá a sì lè fi kọ́ bọ́ sí ń ka alùkùrán kó tó di pé rọ̀mọ̀dán gbìyànjú láti máa gbìyànjú lé lórí láti ìsìn ní ojoojúmọ́ kó tó di pé rọ̀mọ̀dọ́ mi ṣe kí ni kó dé ọlọ́run bá ní yàgùn áǹfẹ̀kì yàgùn ádàm ó ń ṣe kàlẹ́ ìrí ọmọ àlọ́bí ádámù máa ń nọ èmi náà máa ń nọ ní olórí e o bákan náà ká máa rí pàǹtí wútúrú wa láti máa ṣe ìfàmù ní ọ̀pọ̀lọpọ̀ bàdéèrè akọ́tọ̀ gbìyànjú gbogbo àwọn nǹkan tó bá jẹ́ bí ìjà àti wàhálà láàárín àwọn èèyàn ká gbìyànjú láti rí pé àjùlọ̀ sí eléyìí àwọn nǹkan tó yẹ ká mójútó nínú oṣù yìí kọ́nà ọba kó ṣe àlùwò wa. wà mí lẹ́nu mukhalafat al-muntashira fi shahr Rajab ó wá pọ̀ ní àwọn nǹkan tó jẹ́ pọ́nmọ́ wọn kò fọwọ́ sí àlọ́bìnrin fọwọ́ sí táwọn mùsùlùmí tí wọ́n ń ṣe nínú oṣù yìí tí a gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí tẹ̀síṣòro ìfìyàmì òun náà ní wípé káwá mú àwọn àwẹ̀ kan káṣí lọ́rọ̀ yàn lé wára wa lórí nínú oṣù yìí ma anzalallahu biha min sultan ọmọ ọgbọ òṣìṣẹ wá yìí kalẹ̀ lórí eléyìí ẹ̀rí àwẹ̀ arúgbó àwọn èèyàn kan ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ṣù ìdí bẹ̀rẹ̀ ọmọ wọn bá ní kí ọlá sọ wípé wà á ẹnikẹ́ni nù yín tó bá jẹ́ wípé wàhálà lẹ́bí náà yóò fi fún náà mú sí ọmọ láwọn tí àwẹ̀ bá nira fún láti gbà kí wọ́n máa bọ́ aláìlú tó ń gbàwẹ̀ ohun tó lọ ní kárúgbó ṣe nìyẹn àwa máa tún wá ti àwọn ẹran jáàbù lọ́rọ̀ yọ̀pá arúgbó jọ náà ẹ̀ṣẹ̀ ńlá ni ilé ìtàndá o ẹ jẹ́ ká gbìyànjú láti jìnà sí kò sí ohun tó a bá lẹ́ni tó ń gbà á lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká tì wọ́n nílọ kí wọ́n gbìyànjú láti jìnà o torí bí àkọ́kọ́ bí wọ́n bá gba àwọn arúgbó jọ mọ́ kò ní gba aládẹ́ ẹyọ kan báyìí lọ́dọ̀ ọlọ́run ọba a tún gbẹ̀ṣẹ̀ látara ẹ̀rù àyàfi tó bá jẹ́ wípé ni ó ṣe látara ìmọ̀ kan kò sì gbọ́ rí pé kò dáa ṣùgbọ́n tó bá ti gbọ́ pé kò dá tó tún wá gbà ìrìn ẹni báyìí ẹlẹ́ṣẹ̀ mi o a sì fẹ́ gba aládá ni wọ́n pọ̀ ní àwọn èèyàn látara ìfẹ́ nú kódà àwọn àfà wọ́n ti sọ fún wọn pé kò ṣàárẹ̀ wọ́n ṣàti ti agiri borí iná ni o bèbí fáànù àwọn kan kó lọ́ba tó bá ṣe ìṣàánú ẹ̀ nìkan kan wa. ẹ̀rí Umar rọ́bì aláàánìhù wọ́n ní yábùrìbù àti fanáà ti rọ́jà Umar ó máa ń gbá wọ̀nyàn mú báyìí ní èjìká báyìí àwọn àbá sọ fún wọn wípé kúlù oṣù táwa yóò dúró jáàbù èyí ẹ máa jẹun ẹ máa gbàwẹ̀ fa innama huwa shahrun kana yu'azzimuhu ahlul jahiliyya ó ní ẹ̀rí oṣù rọ́jàbù àwọn alá àwọn jàhìlì àwọn aláìmọ̀kan ni wọ́n máa ń gbé oṣù rọ́jàbù lárugẹ tí wọ́n máa gbé lárugẹ wọ́n máa kàǹkẹ́ wọ́n máa fi ṣàrẹ̀ ọmọ rọ̀dì àlàáníhó òun sọ ilé mùsọ́nà káwá yan oṣù rọ́jàbù ní oṣù kan pé àwọn ìyòrò kan wà tó jẹ́ ìrò pàtàkì pàtó kan ta fẹ́ kí kasọ̀ láti rọ̀họ́ ìd wọ́n máa ń pè kọ́ nípò láti rọ̀họ́ ìd èmi ìyá gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí o nínú òun táwọn èèyàn máa ń kí òun náà ní ní sùúrù tó bá di nígbà tí oṣù yìí bá dá sí méjì àwọn èèyàn lẹ́yìn mọ́gírìb wọn láwọn fẹ́ yọdọ́ fílà wọn láwọn fẹ́ yọdọ́ fílà pé rọ́jàs jẹ́mẹ̀ pé láyé ìgbà kan ó dájú pé rọ́jàbù náà ni wọ́n máa ń ṣe káyókáyó gbogbo eléyìí pátápátá jọmọ́ ohun tá a gbọ́dọ̀ gbìyànjú láti dìlọ sí o kò sí ìrun kan pàtó. àwọn ọ̀nà aláwọ̀ ń sẹ́lẹ̀bírẹ̀tì láìláṣù lè ṣèrọ̀ wà ní ẹ̀rọ. kódà ìfàǹfà tí wà lọ́dọ̀ àwọn àǹfà tí oṣù gbogbo ni òru ìbọn ti. bákan náà ni wípé tẹ̀síṣù wọn lè fọ́dà kan alálẹ́mọ́ yìí nínú táwọn ọ̀yọ́ máa ń ṣe kí o ṣàrẹ̀ òun náà ni wípé wọ́n gbà pé tẹ bá fẹ́ ṣe sàárà fún òkú yín nínú oṣù rọ́jà àbúrí. jẹ́sìn mẹ́fà wọn àǹfà àti bí àti mú kọ́nà ọba kó máa tẹ̀sí ní ọ̀rùn fẹ́ nìkan kan wa látara pé ibi tí wọ́n bá ti ń yọjọ́ mọ́ ó lè ní ọ̀dọ́ yorùbá kẹsàn bá wọn àfáà pé kò ń ṣarẹ́ o ẹni tó bá fẹ́ ń ṣàdúrà fòkù nínú oṣù yìí ni àwọn èèyàn máa ń ṣe bákan náà tẹ̀sí tí mo fi bá àgbẹ̀ àbẹ̀ríyà òun náà ní wípé ká ní àwọn àdúrà kan àkànṣe àdúrà tá a máa láfẹ́ ṣe ní oṣù yìí eléyìí ló ń ṣarẹ́ tẹ̀sí tí mo fi bẹ̀rẹ̀ ọmọ náà nínú táwọn èèyàn máa ń ṣe tó gbajúmọ̀ òun náà ní wípé kọ́ wá wò pé àwọn fẹ́ ṣe ọmúra ọmúra rọ́jà eléyìí ọmúra rọ̀mọ̀dọ́ọ̀nù ni ó wà kọ́lọ̀bà àdékíọlá tó ṣe ọmúra ní ìrọ̀rùn bẹ́ẹ̀ kankan wa ìjọba Saudi wọn làwọn káńsù ọmúra àti ọdún nínú oṣù rọ̀mọ̀dọ́ọ̀nù torí corona virus wọ́n ti ṣe káńsù ẹ̀yẹ náà ohun tó dáa ni ohun tí Islam fọwọ́ sí ni torí wípé tí àìsàn bá ń jà káàkiri ilẹ̀ gbogbo ọ̀nà tá a máa fi dẹ́kun ẹ̀ lágbọ́dọ̀ gbìyànjú láti ṣiṣẹ́ lé lórí wọ́n ti sọ pé wọ́n ti rí ìyẹn ọmọ Italy kan ní kí wọ́n Nàìjíríà tí wọ́n padà tẹ́sí ẹ̀ ní ọ̀dì twenty five ni wọ́n mu ọ̀dì twenty seven wọ́n padà rí pé ó ní fáírọ́ọ̀sì lára kọ́nà ọba àdìkì ọlá kó má jẹ́ kó wọ ìlú wa kọ́nà kó sì máa dáàbò bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá mẹ́ àwọn àdúrà tí a sì kọ fún wa níbi àwọn ọ̀sẹ̀ nílùú sẹ́yìn Allahumma inni a'udhubika nínú alùbárọ̀tì wàlìbùnúni wàlìbùdáni wàlìsẹ́yìí in ascot nínú àdúrà tí ọlọ́ọ̀bá bá ń lò láti gbé èèyàn jìnnà sí gbogbo àwọn àrùn àjàkálẹ̀ báyìí nìyẹn kọ́mọ̀ kú mẹ́sẹ̀ bí wáṣe kò ń gẹ́ dáadáa alẹ́ ṣùfà lóbi lẹ́yìn láti lè ṣèrànwọ́ àlùmí tó bá di ọjọ́ táwọn ọmọ ń gbà pé láyé lè ìṣòro wà ní ẹ̀rọ ìṣìlì àwọn ìwé tí máa ń ṣe ayẹyẹ ọjọ́ yìí ní mọ́sálásí káàkiri ẹ̀jẹ̀ ká gbìyànjú láti sáfò Ibn Rajab sọ wípé lam yẹ́rì bíi fàdé ṣáàdì Rajab oṣù tá a wà bẹ́ẹ̀ yìí kò sí ìkọ̀kọ̀ ẹ̀rí kan wá o látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ máa lè wọ̀sálá tó sọ sí wa kó sì wá ní ọlá kan ju wípé ojú ọ̀wọ̀ fi fìyà mi ṣé kò ní kájíde lórí ní òru ọjọ́ kan bẹ̀ ta ni a fi ń ṣe rọ́jà gbogbo ilé ìpátápátá jọ náà kò sí ìfún fẹsẹ̀ rẹ̀ lẹ́mẹ̀ kọ́lá bá kó fi wá ṣùkú rẹ̀ dáadáa a kò lè kọ́ lè ha gba asẹ̀tìmánu wọn láti wọ́n fẹsẹ̀ rúhu ìyá ọ̀hún ojú wa lọ́kọ̀ tó rẹ̀ ṣe. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be to Allah, May peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today regarding the month of Rajab. And we have mentioned that the month of Rajab is one of the sacred months of the, of the year. Allah subhanahu wa ta'ala mentioned in Surah Al-Tawbah إن عدة شهور عند الله اثنا عشر شهرا Allah says from the day that Allah created the heavens and the earth that is the month of the year as well He said, have Minha arba'atun hurum, why four of them are honored? Four of them are sacred. see him and anfusakum. You should not be unjust to one another in this month. In this month of Rajab, Dhul-Qa'dah, Dhul-Hijjah, and, and Muharram, the Muslims don't fight war. They don't start war. Even the non-Muslims before the advent of Prophet Muhammad sallallahu alaihi wasallam, they used to honor this month of the year. Not that they don't fight. Even when they are having enemies, they don't fight in this month. Allah subhanahu wa ta'ala honor this month. As we have mentioned that Allah subhanahu wa ta'ala created many things and he favored some of them above the others. The day of Jumu'ah, Allah favored it above other days of the week. Month of Ramadan is favored above other months of the year. The Laylatul Qadr is the most favored night of the year and the ten days first ten days of Dhul Hijjah is the most favoured days of the year while the ten nights the last ten days of Ramadan is the most favoured night of the year and we have mentioned Allah favoured some of the messengers above others and Allah favoured the children of Adam above other creatures that he created even above the gifts and the angels so Allah subhanahu wa ta'ala has favoured this month and the favour of this month does not mean that we have to do a particular act of worship in this month of Rajab or other months of the year, except what the Prophet sallallahu alaihi wasallam has told us. So we have mentioned some of the things that we should try to invite in this month in order to prepare for the month of Ramadan. As scholars say that this month of Rajab is month of planting, the month in which we plant our food, and the month of Sha'ban is the month of taking care of our plantation when we wet it while the month of Ramadan is the month of harvesting meaning that if we don't plant something in the month of Rajab or if we plant in the month of Rajab and we don't offer uh, water it in the month of Sha'ban it means Ramadan will come and we will not bear any fruit from the month of Ramadan Ramadan will come some people will not be able to complete a Quran They will not be able to fast. They will not be able to do sadaqah. They will not be able to do nawafi because they are not used to it. That is why we have to prepare our soul for Ramadan starting from this morning. And part of what we should do is that we should try as much as possible to increase our good deeds. Part of the good deeds that we should increase in this month as salawat is to pray regularly our five daily solar, and to do nawafi nawafi before and after every solar. And we should also try to do our tahajjud, the night prayer, the prayer that we offer during the night. We should try to do two rakah minimum every day or we do three, which is we do waiting. Then we should try to do five or do seven, nine or eleven. And that is the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam, such that it should become part and parcel of our system by the time Ramadan comes. Part of what we should do, Monday and Thursday, we should never leave them in fasting so that we are accustomed to fasting and it will make it easy for us to fast in the month of Ramadan. As for that, we also increase our charity, our act of giving. We can give anything that Allah has given us because Allah said, "I'll take away more of that for Spend out of everything and anything He has given to you. We can spend our time in Sadaqah. You can spend our money in Sadaqah. You can spend our wealth in Sadaqah, our health in Sadaqah. So we pray to Allah to make it easy. And we have also mentioned some of the deeds that people are fond of in the month of Rajab, which is not part of the religion of Allah. Part of it is to specialize in a, a, a particular night in the month of Rajab for celebration. When people you say they are celebrating the night of Al-Isra wal-Mi'raj. And among the scholars, they are receivers of opinion regarding the night of Al-Isra wal Mi'raj. Some of them believe that it was in Rajab, while some of them believe it was not in Rajab. So celebrating the night of Isra wal Mi'raj is baseless in the religion of Allah. Part of what people do is what they call Salatul Raka'i. They usually make Salatul Raka'i and other salawat. And that one is done between Maghrib and Isha. Some of them will say they want to recite Qul Allahu Ahad 100 in each rakah with two rakah. That is the way some of them do it. And this is not part of the religion. Part of it is to have a special supplication. And part of what people do is to make special sodako on behalf of the deceased. If someone is having a parent or a known person, a friend who has died, they usually make sodako for them and give money to the scholars in this month of Rajab. So these are innovations in the in the matter of religion that we should try as much as possible to be away from them. We pray to Allah subhanahu wa ta'ala you are man أن يوفقنا لكل ما يحبه ويرضاه. We pray to Allah subhanahu wa ta'ala to always guide us to that which is pleasing to Him and to forgive us of our shortcomings and to make it easy for us to witness the month of Ramadan and many Ramadan on the extra page. and will pray to Allah subhanahu wa ta'ala to give us the will and the ability to fast in the month of Ramadan and to do good righteous deeds before the month of Ramadan. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا لصلاتكم يرحمكم الله Thank you. أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة